mo kírun kírun bó sùn sí mọ́jálájí bó bàjá lu alábẹ́jẹ́ jẹ́jẹ́ o. oore bẹ́ẹ̀ka nígbà ẹgbẹ̀fà o kó gba ẹgbẹ̀rún méjì o. mo kírun kírun bó sùn sí mọ́jálájí bó bàjá lu alábẹ́jẹ́ jẹ́jẹ́ o. oore bẹ́ẹ̀ka nígbà ẹgbẹ̀fà o kó gba ẹgbẹ̀rún méjì o. tó bá ń wù wá bí ẹ̀ kìtàkìtà ẹ̀ ìwọ bàbá ìmàlè lásán ní pàṣà. kìtàkìtà ẹ̀. kìtà ẹ̀ kìtàkìtà ẹ̀ ìwọ bàbá ìmàlè lásán ní pàṣà. ṣé wẹ́rẹ́ wọn tó máa ń sọ̀gádì níbi rà o. ìwọ ló máa ń dìtìrà fún ọ. ṣé wẹ́rẹ́ wọn tó máa ń sọ̀gádì ọmọ ọ̀dọ́ o. ìwọ ló máa ń dìtìrà fún ọ ṣẹ̀wárà wọn tó ń sọ gbajúmọ̀ níwèrè o. ìwọ ló máa ń dìtìrà fún ọ. ṣẹ̀wárà wọn tó ń fẹ́ gbẹ̀mí ọmọ èèyàn o. ìwọ ló máa ń dìtìrà fún ọ. ìmàlẹ́ apọmọlẹ́kún. tàbá rí tọ́ o rí tọ́ o tàbá rí tọ́ o agbẹ́nà sí àrùn a máa ṣe wá sí èṣù awé làwà ní sórí. tàbá wí tán o. nígbà wo tàbá wí tán o agbéná sí àrùn ká máa ṣe wá sí èṣù awé làwà ní sórí. àbá ìjọ̀rọ̀ ń ṣẹnu fírí. ara la mọ̀ ọmọnú wọn. àbá ìjọ̀rọ̀ ń ṣẹnu fírí. ara la mọ̀ ọmọnú wọn. olúwa rí wọn. ó rí wọn olúwa rí wọn àbá ti ṣe kàwé kódà sí ẹni bí olúwa rí wọn. ó rí wọn olúwa rí wọn àbá àtúnṣe kà ó mú dá sí ẹni bí. iná ló ń lọ àti iná dé ná iná ló ń lọ ó kú sí àlù báyìí ìṣojú oorun. iná ló ń lọ àti iná dé ná iná ló ń lọ ó kú sí àlù báyìí ìṣojú oorun. iná ló ń lọ àti iná dé ná iná ló ń lọ ó kú sí àlù báyìí ìṣojú oorun iná ló ń la tìǹadéná iná ló ń la o kúdà sí àlùfáà tí ń ṣojú oró. ọmọ kékeré tó lábùké owó ńlé. adébísí adébísí alihaji kadiri adébísí tòwótòwó la lọmọ bá wà lọmọ bá wà adébísí. ó kọ́lé alákọ̀ọ́sí bá kọ́lé kólé. adébísí. Adébísí adé ají káàkiri Adébísí tòótòó la lọ́mọ́ máa wà lọ́mọ́ máa wà Adébísí. ilé ọ̀ǹgà mórí kiri sítorí ni ó. Adébísí Adébísí adé ají káàkiri Adébísí tòótòó la lọ́mọ́ máa wà lọ́mọ́. Abdulkadir Kadiri ni àwọn ló ń ta mọ́tò lẹ́kọ́lé. Adébísí Adébísí Alhaji Kadiri Adébísí tòótọ́ lọ lọ́mọ́ bá wa lọ́mọ́ bá wa Adébísí. Dárẹ́kítà ni Adébísí búlọ́kù ń dá sí ìjẹ́bọ̀dé o. Adébísí Adébísí Alhaji Kadiri Adébísí tòótọ́ lọ ọkọ alájà fúnfún àdíjà títí láyọ̀ obìnrin gbọ́dọ̀ kan. adébísí adébísí alẹ́ ajé kádìrì adébísí tòótọ́ la lọ́mọ máa wà lọ́mọ máa wà adébísí. ọkọ bá húṣàdù mi ọládélé ọládélé wọ́n sì lóbìnrin o. adébísí adébísí alẹ́ àjùkọ́dì rírà dé bísí tòótọ́ lọ tọmọ má wà tọmọ má wà dé bísí. kò máa bá nǹkan àwọn alájà ẹ títí láyọ̀ ọmọ bàbá lè gbọ́. adébísí adébísí alẹ́ àjùkọ́dì rírà dé bísí tòótọ́ lọ tọmọ má wà tọmọ má wà dé bísí. ọmọ sẹ́límọ́ ọmọ jagun aṣọ tó máa ń dẹrú bí ẹni dẹran. adébísí adébísí aláàjì kádìrì adébísí tòótọ́ lọ lọ́mọ máa wà lọ́mọ máa wà adébísí. ẹkú àbọ̀ mẹ́ta tìlú ọba kùrìdìrì mẹ́jọ fún fada ẹ̀sùn rákàtú tó dò ló gbé òun. adébísí adébísí aláàjì kádìrì adébísí owó tó lọ lọmọ má wà lọmọ má wà àdé mi sí. ọ̀rẹ́ ajéde ọmọ múrí ọ̀rẹ́ àṣìmọ́mi ogun folú o. adébísí adébísí alẹ́ ajíkàdé adébísí tòwó tòwó lọ lọmọ má wà wa, má wà adébísí. ọ̀rẹ́ alẹ́ ajé ìjà yẹn ń gan ọkọ̀ sídìí ká ọkọ̀ búṣura. adébísí adébísí aliaji kadiri adébísí tòótọ́wó lọ lọ́mọ máa wà lọ́mọ máa wà adébísí. ìkan ṣoṣo araba nínú ẹgbẹ́ maka brothers nílùú èkó. adébísí adébísí aliaji kadiri adébísí. bàbá ọgbẹ́ yọ̀ǹgí sọ́jáyẹ́tì ní àwọn máa lọ́mọ ìjẹ́bọ̀dé. adébísí adébísí alẹ́ ayé káde adébísí tòótọ́ ọ̀la làwọn máa wà làwọn máa wà adébísí. bàbá rashidi bàbá dé tọ́lá gbogbo mọ́tò lọ́mọ fi ń jayé. adébísí adébísí alẹ́ ayé adébísí. ojì seven eighty tá máa pàdé o. lọ́nà ìgò ojì seven eighty tá máa pàdé o. nọ́mbà mọ́tò ẹ wá létí jẹ́ èyí tó jẹ́ tuntun nọ́mbà mọ́tò ẹ wá létí jẹ́ tó jẹ́ tuntun ojì seven eighty máa pàdé o. ojì seven eighty máa pàdé o. ó jíṣẹ́ fún wéjì tá máa pàdé o. lọ́nà èkó ó jíṣẹ́ fún wéjì pàdé o. nọ́mbà mọ́tò ẹ wálé ti gé ètò èyí tó jẹ́ tuntun nọ́mbà mọ́tò ẹ wálé ti gé tó jẹ́ tuntun ó jíṣẹ́ fún wéjì tá máa pàdé o. ọdún oríjọ ìwọ́jì ẹ wá bá mi gbódù yìí o. lóṣù mẹ́rẹ́ wọ́n dún. ọdún oríjọ ìwọ sì ẹ wá bá mi gbódù yìí o. èṣù mẹ́rẹ̀ ń bẹ́ lọ́kẹ́ wọ́n dún. ẹ̀tẹ̀ tí ẹ máa gbọ́. ẹ ṣe ṣímú o ṣímú o ẹ ṣe ṣímú o aláròye ọ̀tẹ̀ ẹ wá gbórí tó wáyé. ẹ ṣe ṣímú o. ṣímú o ẹ ṣe ṣímú o. kìjì o. lọ́dọọdún ló ń sọ̀kalẹ̀ wáyé. tí mi gbó kìjì o. lọ́dọọdún ló ń sọ̀kalẹ̀ wáyé. níbi tá a bá dúró sí. òjò orí o orí o òjò orí o tó bá ń jábalẹ̀ o tó bá rọ̀ sílẹ̀ a máa kàn ilé bí ara yé. òjò orí o. orí o. ṣáná nkùnrán yín. omi adágòjì àdúró níṣẹ́ ló ta sí kété. gbogbo olórin. olórin gbogbo olórin wọ́n gbádùn tu èdè ṣé ni wọ́n fọ wọn gbárí. gbogbo olórin. olórin gbogbo olórin wọ́n gbádùn tu èdè ṣé ni wọ́n fọ wọn gbárí. oríṣiríṣi ìmọ̀ ló wà nílé ayé ìmọ̀ kákéwú kákékòrá ni lópin. ìmọ̀ ni nílẹ̀ ayé. ká kàwé ká dé London o. ìmọ̀ ni nílẹ̀ ayé tó dá. oríṣiríṣi ìmọ̀ ló wà nílé ayé ìmọ̀ ká kọjá wa ká gbà fọ́ọ̀sì o. ìmọ̀ ni nílẹ̀ ayé tó dá. ìmọ̀ gidi lórí kíkọ. kábàdá mọ́ o dámọ́ o kábàdá mọ́ o ká tún fi má ta ro bó bá sì lé ti gbajúmọ̀ o ó tó fi láyé mi bàtà mọ́ o. támọ́ ò ká bàtà mọ́ o kádùnmí má dàrú o kó bá sí léjì gbajúmọ̀ o ó jókì láyé mi. mo ní gbàwájú bó gbẹ̀yìn yọ ń bó ní gbọ̀tún yọ bó gbòsì yọ. ó dọwọ́ ọlọ́run ọlọ́run ó dọwọ́ ọlọ́run. ṣàlẹ̀gbẹ́ ṣàìdínà mùsàmì àrẹ́bíṣọlá ẹ̀pọ̀ lọkùnrin o. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ ẹ̀rọ ọmọ pẹ̀lú dẹ̀ra. bàbá ẹgbẹ́ nìyàn kò jà mọ́ jídì mi. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ ẹ̀rọ ọmọ pẹ̀lú dẹ̀ra. rabi mi ọmọ àjàgọ́rẹ́ mẹ́mbà ẹgbẹ́ ni ọ̀rẹ́ mi o. gbogbo ẹgbẹ́ àkọjàyẹ sírùmí kan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ ẹ̀rọ ọmọ pẹ̀lú jẹra. mọ́sí àdínkùnmí àkọjà ńkọ́ ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ o. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ ẹ̀rọ ọmọ pẹ̀lú jẹra. tàbí aya àkọjà ńkọ́ ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ ẹ̀rọ ọmọ pẹ̀lú jẹra amúdàtú aya balógun ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹrú ẹrọ ọmọ pẹ̀lú dẹ̀ra. rájọ́gì mi ta ò lè mú kọ́ ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹrú ẹrọ ọmọ pẹ̀lú dẹ̀ra. ṣùrọ̀ gbádùn mi iṣẹ́ ọ̀tá ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ o. gbogbo ẹgbẹ́ ọmọ. wákàtí wọn lọ́rùn níṣọ̀láì kan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ wọn rọ́mọ pẹ̀lú jẹ̀rà. súlẹ̀mọ́nà mi àgẹ́njọ́ ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ wọn rọ́mọ pẹ̀lú jẹ̀rà. yagínlẹ̀ olóńdẹ̀gùn ìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ o. gbogbo ẹgbẹ́ ọmọ borí owó ẹ̀rọ wọn rọ́mọ pẹ̀lú jẹ̀rà àwa kò já mẹ́ńbà ẹgbẹ́ nìkan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́. kò gbẹgbẹ́ àwọn kò lówó ẹ̀rọ ẹ̀rọ mọ̀ pẹ̀lú dẹ̀ra. Bàjírù gáfíńtà mi kan ni wọ́n jẹ́ nínú ẹgbẹ́ o. kò gbẹgbẹ́ àwọn kò lówó. jọjòkó. kàmẹ́ni tó tó ládé. inú olórin wẹ́wẹ́ gájì jọjòkó. kàmẹ́ni tó tó ládé. kò kọ̀wé síta. kọ̀wé síta kò kọ̀wé síta káwá jìjọ sọ̀rọ̀ kàmẹ́ni jẹ́ méjì dá. kò kọ̀wé síta. kọ̀wé síta kò kọ̀wé síta káwá jìjọ sọ̀rọ̀ kàmẹ́ni jẹ́ méjì dá. bíjọ̀gọ̀ ta ló fẹ́ wo jọ̀gọ̀ lójú ó tayé lálá tó gbá mi nà tún lè rí owó tó kù lákàyè. ọ̀tá elala tó gbá mi nà tún lè rí. owó tó kù lákàyè. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu. ó ń bẹ lẹ́nu ọ̀rọ̀ ń bẹ lẹ́nu tábà sọ fènìyàn abẹ́tí ìjọ rẹ́gírẹ́gí. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu. ó ń bẹ lẹ́nu ọ̀rọ̀ ń bẹ lẹ́nu tábà sọ fènìyàn abẹ́tí ìjọ rẹ́gírẹ́gí. láti bí ogójì ọdún tí a ti ń dá gidi gbòòrin kò díjọ́ kan rẹ̀ wá láyé. kò sí ló lórí tó lànà sọ̀rọ̀ o wípé àgbèrè. kò sí ló lórí. nínú olórí kò sí ló lórí tí ó lànà sọ̀rọ̀ o wípé àgbèrè. àgbà olórin àti jíjọ mọ́ra wa ẹ̀sọ́ fọmọdé kó má da fèlèfèlè. ó yà gẹlẹgbẹmẹgbẹ. ẹ̀sọ́ fọmọdé kó má da fèlèfèlè. ó yà gẹlẹgbẹmẹgbẹ. omi olókun. omi olókun omi olókun kì í ṣẹgbẹ́ ọ̀sà àmọ̀dé gbogbo. omi olókun. omi olókun omi olókun kì í ṣẹ̀gbẹ́ ọ̀sà ẹ sọ́kọ̀ àmọ̀dé gbogbo. dàńdó bó darí yẹn bàbá tó bí bàbá ewu ni. bàbá kékeré ó bá mọ̀ yẹn o. dàńdó bó darí yẹn bàbá tó bí bàbá ewu ni. bàbá kékeré ó bá mọ̀ yẹn o ṣe rajà tó fojú kẹkùn tó ń gbó. ìṣojú ọlọ́dẹ lójú ọlọ́dẹ ọlọ́dẹ asáré. nìṣojú ọlọ́dẹ. ojú ọlọ́dẹ nìṣojú ọlọ́dẹ ni ó ṣe fẹ́ra kù ọlọ́dẹ asáré. kò tọ́ ṣe wúrẹ́ rí gbégbó múra láti bá gbòjà o àrífín ńlá ló jẹ́. ẹṣin ńlá sóde ó ńlá sóde ẹṣin ńlá sóde yóò lè máa gùn tán fẹsẹ̀ alẹ́. ẹṣin ńlá sóde. ó ńlá sóde ẹṣin ńlá sóde yóò lè máa gùn tán fẹsẹ̀ alẹ́ òun ló lórí ẹgbẹ́ bọ́ba aládé sọ̀rọ̀ ǹjẹ́ ó yẹ kó lè sọ sí. kò tiẹ̀ lè sọ sí rárá. bọ́ba aládé sọ̀rọ̀ ǹjẹ́ ó yẹ kó lè sọ sí. kò tiẹ̀ lè sọ rárá. ẹni tó ń jọba. tó bá ń jọba ẹni tó ń jọba kábíyèsí èèyàn ni wọ́n ń pè wọ́n láyé. ẹni tó ń jọba. tó bá ń jọba ẹni kábíyèsí ọgbà wọn. nínú olórin nínú olórin nínú olórin o àlàdé ni kábíyèsí ọba wọn. ẹ má ṣe kí wá ní kí àbòsí. kí àbòsí ẹ má àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́yìn àwa ti gbọ́. àwa ti gbọ́ gbogbo ọ̀rọ̀. ṣe kí wa ní kí a. àbòsí ní kí àbòsí ẹ bá ṣe kí wá ní kí a àbòsí o. gbogbo ọ̀rọ̀ dáṣọ lẹ́yìn àwa ti gbọ́ àwa ti gbọ́. gbogbo ọ̀rọ̀ dáṣọ lẹ́yìn àwa ti gbọ́. ẹ bá ṣe kí wá ní kí a àbòsí o. ẹ má ṣe kí wá ní kí àbòsí o ẹ má ṣe kí wa. ní kí wa àbòsí ní ìgbà àbòsí ẹ má ṣe kí wa ní kí wa àbòsí o. gbogbo ọ̀rọ̀ tẹ́ńsọ̀ lẹ́yìn àwa ti gbọ́ àwa ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ńsọ̀ lẹ́yìn àwa ti gbọ́ ẹ má ṣe kí wa ní kí wa àbòsí.